gbọ́dọ̀ bá láyé mi ṣe. sẹ́ni tó fà á ní wípé jósùkù kan lára ilé olómọ́lẹ́kì ṣẹlẹ̀ délé ìmọ̀ ń jẹ lálàyé mi ṣe. sífàtì ṣòro àwọn sífà ara fún mẹ́ta ni sẹ́yìn gbọ̀n mi sífà ara fún mélòó mọ̀ mẹ́ta. ìbẹ̀rẹ̀ ti pẹ́lẹ́ yàrá. ẹ̀sìn ti kí àti tí mo sọ mẹ́rin tí fàárà fi mẹ́ta. صفات ذاتية صفات ráàfin ìyàtọ̀ ìtumọ̀ rẹ̀ ni pé àwọn sífà tó ṣe wí pé alábàápín ẹwà ni àwọn ará sọlá yẹn lọ bóyá ará fi dájú wọn wà lálẹ́ bó wà pẹ̀lú ará fi mi wọn wà pẹ̀lú lálẹ́ bó da sọ̀kù wọn wà lálẹ́ bó da harapa wọn wà lálẹ́ kò bá jà bá jà kẹsọ̀ ràtí ìyàwó yìí yà àwọn yàrá pẹ̀lú sífà tó ń ràtí sífà tí ì irú yẹn ni wọ́n sàlẹ̀ pẹ̀lú àwọn tẹ́ máa kọjá tẹ́ máa ń hàn ìjà sọ̀rọ̀ kọwà ṣe gbà àti ẹmẹ ṣèfà tó ń gbà tó ti ṣùgbà mi wà torí àwọn tẹ́ láwọn ọ̀tọ̀ àwọn kò ní ṣèfà tó ń àrùbí ìyá. àròpé ìyá àrò rí wa àwọn sípà sáárà fi bá dá wà tí ò sí wà pẹ̀lú ara fi mi ṣífà yẹn ti rà tí ó ti yẹ ìgbà sáárà fi bá ti fẹ́ jọ́ ìpẹ̀lú ara fi mi tó yàtọ̀ sí ṣífà yẹn wà. sára yẹn ti àwọn làwọn kan ṣífà tó ń àròsọ yìí ṣe gbọ́ mi ṣé wàá rí ṣùgbọ́n tó bá àròsọ yìí àyẹn ọmọ làwọn bá lọ́kọ̀ọ́ àwọn sífà yẹn sífà ní sífà ní ẹ̀fà sífà ní ẹ̀fọ́ sífà ní ẹ̀kọ́ra sífà ní ẹ̀fà sífà ní mẹ́rẹ̀ ẹ̀ ṣùgbọ́n etí àyè tí èmi dá kọ́bí sífà fún wa ní wípé wọn àdá wà lára ara àbí kó fẹ́ pàdé ara fún ṣé ẹjọ́ mi ń sùn ẹlẹ́kẹta òun ni sífà tún náà ṣí àtún àrùn sífà tìǹkù. صفات ناشئة عن صفات أخرى àwọn sífà tó ṣe wípé ara sífà míì ni wọ́n ti yọ wọ́n ti jáde wọ́n máa ń jẹ yọ lára sífà ẹ mọ gbọmọ yìí o tí n bá ní sa sa sa ara fi wò wò ara tó wù pé ṣọ́ọ̀tì kí ló ti mo fi hàn pè kan tí mo fi hàn pè ta ló lè dà kí ló ti mo fi pe aláàkọ́ ní a tí mo ní sa tí mo fẹ́ pẹ́lẹ́ pẹ̀lú wa ní sọ́ọ́ rárá rárá wọn akọ́jú wọn yàtọ̀ ibi kan náà ń sìn àdúsọ̀dì tí ń jáde ó bẹ̀rẹ̀ o wọ́n sọ fí irun mùsítẹ́kì. ó yẹ pé ìkan ní sí ìlà ìkan ní sí fà kó sọ̀tà gbé ń gèp àwọn ará fi sọ ìlà nìyẹn torí sí ìlà tó wà ní sọ̀tù onímọ̀bí fi ọ́ pè torí ìsìtìfàlì tó wà ní sáà onímọ̀bí fi á pè tí ẹjọ́ mi tẹ wá rí ọ́ọ̀yẹ̀ kí ló kọjá máa ń pè tẹ̀fìmù tẹ̀fìmù ọ̀sán ó túmọ̀ sí kí ara sọ́ba ti ní sẹ́yìn la yóò ní kí ni o yóò ní tẹfíìmù yóò ní tẹfíìmù ìtọ́ba ti ní sífáàsì yóò ní kíni o yóò ní tẹfíìmù jùmùlà kan kásọ̀bà àlàyé rẹ̀ jù báyìí a bá rí bẹ́ẹ̀ ajẹ́kẹ́ tẹfíìmù àti tẹfíìmù sífà ti máa ń jáde lára sífà mi tó tẹfíìmù báyẹn yóò máa jáde lára tẹ̀ láà sára yẹn mẹ̀jẹ̀ tó máa jáde lára tó ti yẹn báyẹn tó yẹn mẹ́ta nínú ọ̀rọ̀ sífà ti bẹ̀rẹ̀ tó àwọn táwa fẹ́ kọ́ nìsín ibi ìlú fọ́ọ̀lù sí. sóyè yín sọgbà tí yẹn bá ń kọ́ ilé yìí ó máa kọ́ ilé yìí torí yẹn àwọn sí padà sí yà láti rí ní ó ma sóyè tá a fẹ́ kọ́ ní ibi ìlú wa yín báyìí tó kò ní yàgò tá a ti o nígbà ọmọ kẹkẹ kí máa lọ ọ̀dọ̀ ọkùnrin tí ó sì bọ́ padà mọ́ aago mélòó lọ mọ̀ lánàá gbàwó aago mélòó. òkè ọ̀yà yóò wá sí wọ́n kàn lọ tiẹ̀ pẹ̀lú tọ́lọ̀. ẹ jọ sókè àti tó sífàtò àbúríyà làwọn ń pè wọn àwọn sífàtò wọn ń sẹ́rí wá sálàyé mi ti tó bá wá rí bẹ́ẹ̀ ó wá ní ṣé wàá làwọn sífáàtì yìí bẹ̀rẹ̀ lè a máa ń kọ́ wọn ẹ̀ẹ́dì sì kéṣe nígbà kan ó lò àti tẹ̀lé nìkan ìṣàwọn rẹ̀ ṣùgbọ́n àràfi méjì mẹ́rin gbogbo àràfi lárúbáwá tá a máa ń dá akọ òní nùnú ṣáàkínà àti àlùmíìm ṣáàkínà sọ yẹn wáyé wọ́n sọ pé àti tẹ̀lé nìkan torí tẹ̀lé nìkan náà nùnú ṣáàkínà nùnú àti mímú ṣáàkínà a máa ń dá wọn kọ́ nítorí fáwọn méjèèjì wọ́n ní míízà kan tí gbogbo ara ti la bá wò ní míízà ni pé nítorí sọ àdáyẹn lé wọn yàtọ̀ wọ́n ní quality kan special special quality kan àbí characteristics ẹ̀yà àbí kílẹ̀ máa ń pè ní ká pè ní ẹ̀yẹ léèbó wọ́n ní sí ọ́dà kò ní máa wá sí i lárúbáwá kí ni ìyá náà wọ́n ní pé àwọn méjèèjì lè gbóná wàlúùkúnnà látúndá tí ẹ̀rọ ìlú ni máa min hurufi al-hijaa tó di ẹni lẹ́yìn àwọn méjèèjì kò sára àdúgbò ní kúnnà nígbà tí wọ́n bá pàdé àwọn ará bí yòókù tó ṣe kí ni o tó yàtọ̀ sí sọ wáyé ní báyìí sẹ́ẹ̀tọ̀ ọ̀gá tí mo sọ yẹn nígbà tí wọ́n bá pàdé ará bí mìíràn tó ṣe kí ni o tó yàtọ̀ sí sọ yìí nítorí gbọ́dọ̀ tó wà lára wọn. ó wá ní ó wá náà nítorí pé nóònù yẹn gómìnà ti ọba ni tó ọba ni òun kankan ní aṣílò gómìnà nóònù mímu náà òun náà gómìnà ni o gómìnà ti ti jẹ ìdí náà tó máa ń ó jẹ káàkiri ìjàmbá ni gómìnà. وواجب النون إن تسكن وللتنبيه أربع أحكام فهو التنبيه آه طبعا تكتبوا طبعا تصلب طبعا تسوي فلا بإنجاز طبعا هذه بطل ولا أبي إن شاء الله هذا وصلى الله على محمد وعلى وآله وصحبه وسلم.